ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب في هذه الآية الكريمة يأمرنا الله تعالى أن نتعاون فيما بيننا على البر وهو فعل الخيرات وأن نتعاون على التقوى وهي ترك المنكرات وينهانا عن التعاون على على الإثم وهو المعاصي والعدوان وهو الاعتداء على الناس والتعاون على البر والتقوى يشمل فعل الخيرات كلها فالأمر بالمعروف والنهي عن المنكر من التعاون على البر والتقوى لما في ذلك من إصلاح المجتمع وإبعاده عن أسباب الدمار والفساد وإيصاله إلى الخير العاجل والآجل وتعليم العلم النافع هذا هو الأمر الثاني وتعليم العلم النافع من التعاون على البر والتقوى لما فيه من إزالة الجهل ودعوة الخير والتحذير من الشر ومعرفة الحق والعمل به وأداء حقوق الله وحقوق المخلوقين والإنفاق على الأقارب والمحتاجين وإنذار المدين المعصم الأمر الثاني إقراض المحتاج من التعاون على البر والتقوى الأمر الرابع وبطل الكفالة والضمان لمن يحتاج إليهما هو أيضا من التعاون على البر والتقوى الأمر الخامس وبذل الجهد والوساطة في قضاء حاجة المسلم عند ولاة الأمور عند ولاة الأمور وغيرهم من التعاون على البر والتقوى وقد قال الله تعالى من يشفع شفاعة حسنة يكن له نصيب منها وقال النبي صلى الله عليه وسلم اشفعوا تهجروا الأمر الثالث وإقامة المشاريع الخيرية من بناء المساجد والمدارس الخيرية وتأمين مياه الشرب والوضوء من التعاون على البر والتقوى السابع وإقامة المصانع التي تنتج للمسلمين والناس ما يحتاجون إليه ويستغنون به عن غيرهم هو من التعاون على البر والتقوى أيضا الأمر الثامن وإصلاح بين بين بين الناس والإصلاح بين الناس وقتل الخصومات والمنازعات والتعليق بين القلوب من التعاون البر والتقوى فعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة قالوا بلى قال إصلاح ذات البين فإن فساد ذات البين هي الحالفة رواه أبو داود والترمذي وابن حبان في صحيحه الأمر الثالث قيام الموظفين بأعمالهم وأداء واجبهم الوظيفي هو من التعاون على البر والتقوى لأن الناس والمسلمين خاصة بحاجة إلى خدماتهم وخبراتهم ومجال البر والتقوى أيها الأحبة واسع جدا ولما, ولما كان الإنسان عاجزا عن الإحاطة به فضلا عن القيام به كل صار التعاون على تحقيق المصالح ودفع المفاسد أمرا ضروريا للمجتمع المسلم وصار القيام به من أفضل الأعمال وأمر وأمر الله به ورسوله وقد أمر الله تعالى به ورسوله وترتب على فعل الخير الكثير والثواب الجزيل وكل واحد من المسلمين عود في المجتمع يبذل ما يستطيع العالم يعين الناس بعلمه والغني يعين الناس بماله والشجاع يعين بشجاعته في سبيل الله والمسلمون يد على من سواهم ويسعى بذمتهم أدناهم الأمر العاشر وقيام الوالدين بتربية أولادهم التربية الإسلامية وتنشئتهم على الخير هو أمر من التعاون البر والتقوى أيضا لأنهما ينشئان جيلا صالحا يكثر به فواد المسلمين ويقوم بنصر الدين أو بنصرة الدين أيها المسلمون وإلى جانب الأمر بالتعاون على البر والتقوى ينهى الله تعالى عن التعاون على الإثم والعدوان والإثم جميع المعاصي والعدوان هو الاعتداء على حرمات الله وحرمات خلقه والنهي عن الإعانة على ذلك يعني النهي عن فعله من باب أولى فلا يجوز للمسلم أن يرتكب المحرمات ولا يجوز له أن يعين على من يرتكبها لا بقول ولا بفعل وقد لعن النبي صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه لتعاونهم على الإثم والعدوان ولعن صلى الله تعالى عليه وسلم الراشي والمرتشي والرائش والرائش هو الساعي بينهم لتعاونهم على الإثم والعدوان ومن التعاون على الإثم والعدوان الشفاعة وهذا هو الأول الشفاعة لإسقاط إقامة الحد على من وجب عليه قال صلى الله عليه وسلم من حالت شفاعته دون حد من حدود الله فقد ضاد الله عز وجل ومن خاصم من باطل وهو يعلم لم يزل في سخط الله تعالى حتى ينزع ومن التعاون أيضا على الإثم والعدوان الإدلاء بشهادة الزور لينصر بها ظالما أو يرد بها حقا قال صلى الله عليه وسلم عدلت شهادة الزور الإشراك بالله عز وجل ثلاث مرات ثم قرأ واجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور حنفاء لله غير مشركين به وقال صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار رواه الترمذي وقال صلى الله عليه وسلم من أعان على قتل مؤمن بشطر كلمة لقي الله مكتوب بين عينيه آيس من رحمة الله والعياذ بالله من ذلك رواه ابن ماجة والزحاني ورواه بياكي من حديث ابن عمر ثم قسم الله الآية بقوله واتقوا الله إن الله شديد العقاب مؤكدا بذلك ما أمر به في أولها من التعاون على البر والتقوى وما نهى عنه من التعاون على الإثم والعدوان ومحذرا من عقوباته لمن خالف ذلك أيها المسلمون ما أحوج المسلمين اليوم إلى التعاون على البر والتقوى وقد تداعت عليهم الأمم وتكالبت عليهم قوى الشر من كل جانب ما أحوجهم إلى التعاون والتآلف وإزالة الأحقاد ودفع المفاسد عن مجتمعهم ودفع المساجد عن مجتمعهم ما أعوجهم إلى التعاون على تربية أولادهم ونسائهم وأسماء بيوتهم وإخراج أهل الشر من بينهم وتنقية مجتمعهم عن عناصر الفساد والإنسان ما أحوجهم إلى الحذر من الدعايات المضللة والأفكار الخبيثة التي تدفع إليهم عن طريق وسائل الإعلام عن طريق وسائل الإعلام المختلفة ويروجها بينهم أعداؤهم إن المسلمين اليوم بأمر بأمس حاجة بأمس الحاجة إلى التعاون على جلب المصالح وتكميلها ودفع المفاسد وتقليلها أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كهوا واسجدوا واعبدوا ربكم واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون dúpẹ́ fún ọlọ́run ọba ẹlẹ́dàá gbogbo àgbáńlá ayé ọlọ́run ọba tó pàṣẹ tó ṣe lẹ́sìn ká sowọ́pọ̀ lórí ìbẹ̀rù rẹ̀ torí pé a jẹ́rìí ní kanjúkanjú ìyẹn nínú ilé ayé ń bí a sì jèrè nígbẹ̀yìn ọ̀rọ̀ amúláṣẹ táàmù tẹ̀lé tá a fi máa sin lọ. kejì ọlọ́ọ̀bá náà ló ló pọ̀ fún wa pé ká má sowọ́pọ̀ lórí ẹsẹ̀ àtìgbọ́ta dìde torí pé yẹn ó jìyà nítọ́júkanjú eléyìí ò ní láyé ń èyàn ó rí sòrò yóò rí làásìgbò bẹ́ẹ̀ yóò tún rí dààmú lọ́jọ́ kan yìí sísọjọ́ àlèkè àmà wọ̀nyí yàtọ̀ billahi ta'ala. abẹ́lẹ́ ọba àlékún àlẹ́ àáfíà nínú sẹ̀mí ayé wa kálíbà bá bẹ̀ lọ́sọ̀dọ̀ lọ atọ̀rọ̀ ọ̀lẹ́kùn gàtà ìgbèfà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́wọ́n ọba ní òfìsí ọlọ́wọ́n ọba ní ọlọ́gbọ́n bá sàlékún kẹfún àtàwọn ará ilé rẹ̀ àtàwọn àfáàbò rẹ̀ àwọn àfáàbò rẹ̀ táǹpẹ̀ ní sàbí àṣìdáwà lálùkùfà wọn gbàgbẹ̀rẹ̀ o fáwọn kèfèrí o wọn ò rárá kí ni ìtumọ̀ pé àwọn sàbí wọ́n mú tọ́lọ́run sẹ́ lórí ilẹ̀ wọn ò sọ pé nítorí pọ́nmi èèyàn ni wọ́n mi yàn láwa náà ó yẹ ká ṣe bí wọ́n fẹ́ ó yẹ ká bá wọn gbáyé bí wọ́n ti fẹ́ kẹfìrí òfé gbáyé sátìgbọ̀ kan rẹ̀ ó dà wàláhì mùsùlùmí ni wọ́n táyé ṣe ìtumọ̀ rẹ̀ nìyẹn tá a bá lọ wọnú Al-Qur'an Karim àṣìdá wàhálà lè kò fà kẹfìrí fẹ́ kọ́tọ́ lọ́hùn èèyàn sì ní sórí ayé àtàlẹ́kẹ́ àmọ̀ tó bá kọ́tọ́ lọ́hùn eléyìí ń dájú kóra kìí ṣe tó náà gbé tíra mi lọ́wọ́ náà àwọn tíra tàbí ara àwọn ànábì ọlọ́run àwọn náà ń pè pèsè pé ẹja sí lọ́hùn fúyó là kódà bẹ́yìn òsín lọ́kàn wàláì kìí ṣe mùsùlùmí nìkan ní ti pè pèsè pé ẹja mójú tẹ́sìn ọlọ́run kódà bí wọn òsín lọ́kàn torí náà ló jẹ́ pé àwọn sàhábà àṣìdá wàhálà lè kò fà á láti banu sátò fásitì nìyẹn wọn àgbà gbẹ̀rẹ́ fáwọn kékeré o ṣùgbọ́n rohama ò bẹ̀yìn náà hàn wọ́n rọ̀ wọ́n rọ̀ dáadáa fáwọn tó jẹ́ ní ọlọ́run torí pé ẹni ó bá rọ̀ fún ọlọ́run ẹ̀dẹ̀ ọlọ́run bọ́ fún. lẹ́yìn wá àgbà náà kótóbà wa lọ́sẹ̀ tó lọ ó ní iṣẹ́ kan tó jọ̀ràn yàn ó súnmọ́ ó ṣeé ṣe kó jọ̀ràn lórí ẹnìkan jọ nìkan lọ òun náà ni ìpè ní síbi dáadáa ìkọ̀fún níbi àìdáa àwa fẹ́ mú eléyìí náà mọ́ torí pàrọ̀ rẹ̀ ni. Ona na ọlọ́run tó sọ pé wàtáwà náà lè bẹ̀rẹ̀ wàtákùwà ẹ fọwọ́sowọ́pọ̀ tó bá jẹ́ pé lórí àṣẹ ọba kan ni èrò ayé lọ́wọ́ nígbà míì ipa ẹnìkan ò kí ń ka tábá dẹ́ nìkan dá wàhálà ó ti pọ̀ jù àbí kí sẹ́yìn tiẹ̀ kó mọ̀ sí sí padà lẹ́yìn ọ̀rẹ́ yìí. wọ̀lá tàwọn náà ní ismi wal udwan tó bá wá jẹ́ pé iṣẹ́ ẹ̀sẹ̀ ni wọ́n fẹ́ da ayé rú ni wọ́n fẹ́ da làáfíà rú ni wọ́n fẹ́ dètò rú ni wọ́n fẹ́ ṣàbòsí ni wọ́n fẹ́ ba tèèyàn jẹ́ ni wọ́n fẹ́ gbẹ̀bí fáláre ni wọ́n fẹ́ gbẹ̀bí ẹ̀rẹ́ àrẹ fún ẹlẹ́bi wọ́n sì fẹ́ gbé ẹ̀bí fáláre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má sùn wọ́pọ̀ lórí bẹ́ẹ̀ ááyà yẹn ó tó wa lọ ayé ní abẹ́ ìjẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé a bá fi òdodo kún ìjẹ́ mùsùlùmí tí ò ní pé ìjẹ́ mùsùlùmí lásán torí pé ìjẹ́ mùsùlùmí muslim ẹni tó gbàfà gbàfà fún ta ni so asilama wájú àwòlì láyé ni torí pé ayé àyẹn bẹ láyé mi nínú alukurani kẹrin ipe ẹni tó bá ṣe islam wájú rẹ̀ tó ẹkọ lọ́wọ́ ọba ló gbàfà fún òun ni òní rí títí náà òun ni òní dààmú òun làti bọ̀tán rẹ̀ ó sì dà. aya ìbẹnu sátú mayida aya kejì níparí aya kejì ọ̀nà wọn láwọn àgbà. táàbì mọ̀ pé à ń sowọ́ pọ̀ lórí dáadáa lórí ẹ̀sìn ọlọ́run kí làwọn ọ̀nà díẹ̀ tá a lè mú wá àkọ́kọ́ ni kótóbà ọjọ́ júmọ̀ tó lọ al'amuru bil ma'ruf wà náyọ̀ al-munkar lásìkò kan náà a máa sọ pé lè dáa tó bá jẹ́ pé àwa náà bá ń ṣe tó pé látà náà à ń kólò kí wọ́n sá sí àmì ìtìlá tó bá sọ fún ẹ̀ pé ọ̀ràn yẹn ni sọ̀làwátù hàn sọ̀láàtù márùn lójúmọ́ àwọn arí pé ńgbà táwọn èèyàn ń ṣe sọ̀lá ni wọn náà wà títí tí sọ̀láàtù yẹn fi kọjá ìwọ lọ sí ń sọ fún wọn pé ọ̀ràn yẹn ni o ó sì lásìkò ó takora wọn eléyìí ti dá wà. ànábì sallallahu alaihi wasallam ìrẹ́ nìkan tó lè mú nǹkan kan wá títí dòní títí dọ̀la pé islam lódìdí ẹnìkan ṣẹ́jú ànábì lọ sallallahu ta'ala alaihi wa sallam kékeré mẹ́nubà nǹkan kan nínú gbogbo aspect islam pátápátá sẹ́nìkan wá ṣẹ́jú tànábì lọ sallallahu ta'ala alaihi wa sallam bó ṣe ń jí sí ọlọ́run òun náà ló kọ́kọ́ ń ṣe òun náà làwa náà ń bẹ lọ́run kọ́ lọ́run bọ́ sí rọrùn fáwa náà bá a ti ń wù ká lè máa ṣe bó ti ṣe ń sọ fún wọn pé eléyìí ò sí lára ẹ̀sìn bẹ́ẹ̀ náà ló ṣe jìnnà sí tó. àbúrò wa ni wípé ẹ sáà mọ gbọ́ ní tá a bá ń wí o ní tá a bá ń ṣe kò sí tó kàn yín bẹ́ẹ̀ o tàbí pé lóòótọ́ ni ní táwọn olùmọ̀ wí yìí o ṣùgbọ́n kò rọrùn fáwa láti ṣe ni o lóòótọ́ onítọ̀hún tó dodo pé òun lòun ọ̀rọ̀ tiẹ̀ tó fúyẹ́ pé òótọ́ ni o torí ó lẹ́rìí òun lòun ò tí lè ṣe o ṣùgbọ́n tọ̀ náà ò ní ṣe dáwà kò rí dáwà ṣe fẹ́ òǹtọ̀ náà ó wo Islam lápá àbí tóun náà dúró sí yẹn ni dípò kó máa ga yóò wò ni torí pé àwọn èèyàn sọ pé abẹ́ni tó kéwù ni ò sí yẹn ni wàhálà tí wàá kó wa títí wa àwọn náà sì máa ní ẹ̀rí inú ọ̀rọ̀ wọn níta ayé ni kò lè jẹ́rìí fún ọjọ́ gbọdọ̀ kí á torí èèyàn ló náà torí pé àwọn ènìyàn tó fún wọn nípa máa ń wọn tó bá yẹ nípa tó bá kọ́kọ́ rọ́nà nìkan nígbà tó bá débẹ̀ tán ní mọ̀ tó bá tẹ̀ ń jọ́ mọ dáadáa nígbà pé ọ̀gá àti rọ́nà kan ó sọ wá jẹ́ pé ibi tẹ̀sí lẹ́mọ̀ àwọn pé ẹ̀ tí láǹfààní àti ọba tí kẹ́ nìkan nígbà tó ti yé yín onítọ̀ ń lọ sòkò lè jẹ́ àwùjáde níjọ́gbẹ̀rẹ̀ àti àmì àmì ó jẹ́ ìwà èrí àtàbùkù fápá kàwọn èèyàn àkọ́kọ́ nìyẹn abala kejì rẹ̀ níbi kápáni láṣẹ dáadáa ó ní kápọ̀ fún omi tí ò dáa ká wí lẹ́nu ká sì ṣe níṣẹ́ ẹlẹ́ẹ̀kejì òun ni ká fáwọn èèyàn nímọ̀ ẹ̀sìn èyí tíjọba fojú tẹ́ńbẹ́lú wò ọ̀kọ̀ọ̀kan náà àwọn nǹkan tí mo fẹ́ máa kà yìí ó ń da gbogbo ayé rú kì í sorílẹ̀-èdè kan tẹ́bá wá kíyèsí dáadáa nítorí pé ìrìn àjò tá a rìn káàkiri ayé kò tó nǹkan ìlú wa gan orílẹ̀-èdè wa gan tó jẹ́ nàìjíríà ní ibi mélòó lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wá dé mbẹ́ ṣùgbọ́n tá a bá ṣàkíyèsí ibi tá a mọ̀ náà àti ibi tá a dé a rí wípé ọ̀kọ̀ọ̀kan náà àwọn kan tá a fẹ́ máa sọ yìí ó da orílẹ̀-èdè rú òun náà ló sì ń dàgbà ayé rú tàlímù lè émi náà fẹ́ kákọ́ ọ̀yàn lẹ́sìn sẹ́ni wípé ìdàkejì ẹ̀ ló ṣẹlẹ̀ kágbógun ti ìmọ̀ ẹ̀sìn òun ló pọ̀jù láwùjọ ìyẹn sì dájú pé sọ̀rọ̀ ọ̀nù síra kéèyàn gbógun ti káwọn èèyàn gbógun ti ìmọ̀ ẹ̀sìn gan pé ní tẹ́ǹsì yẹn wọlé torí ká ayé alukuráànì dípò kí wọ́n sọ pé ó yá ẹ̀sọ́bi tó wà fún wa sa àdìsí ànábì ni ó dá àdìsí wo ni káwọn fi mọ̀ káwọn fi gbà kọ́rọ̀ ó ti parí síbẹ̀ wọn ò ní mú dúró bẹ́ẹ̀ wọn wà padà á yí ìdànù nítorí pé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala kò fi ó fún wa ń jọyìn kò fi tipátipá kò fi tẹ̀ wá lórí ba fún ìjọsìn fún ó fún wa ní ó fún wa ní freedom kí ni máa ń ṣẹlẹ̀ sẹ́yìn ò bá sẹ́yìn bá pè nù pé ká lọ sí sọ̀lá sẹ́yìn ò bá lọ kí ni máa ń ṣe wọ́n kò sí sí máa ń ṣe wọ́n àwọn òlọ́ wọn ọ̀lọ́ náà nìyẹn fírídọ́ọ̀mù yẹn làwọn èèyàn sì lò tó bá di rọ̀mùdáhùn sẹ́nìkan ò bá gbà ẹyọ kan tí ò sì síyá tí ò sì síyá ẹyọ kan tí rọ̀mùdáhùn fi lọ kí ni máa ń ṣẹlẹ̀ sí wọn ẹ̀rí pàtùjọ máa yọ̀tọ̀ mi lọ́jọ́ ọdún ni wọ́n tún lè dá sọ gan kò máa ń wọn ọlọ́run sì sọ wípé tó bá jẹ́ pé mo jẹ́ kí nǹkan máa ṣe yín ni ẹ̀ bá sì mí tipátipá tọ́lọ́n bá wá sí lágbára bẹ́ẹ̀ freedom àgbọ̀dọ̀ sílò torí pé ọlọ́run ò fírì wa níbòmíì ò lè mímọ bí ń sàpèjúwe ká lè mà kò fírì wa níbi oorun kò fírì wa níbi ṣíṣu àti títọ̀ tó bá ti dé báyìí ó ti tú láti fọmọ èèyàn yẹn tí o bá jáde láre wàhálà dé ìparun ń bọ̀ nìyẹn wàláì àwọn èèyàn kan sídùn lákan rìn ẹ ẹ ńgbà sẹ́yìn bọ́ lẹ́tọ̀ tẹ́tọ̀ tẹ́tọ̀ yàlà yàlà yàlà ẹni tó bá máa tọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ṣe máa tọ̀ àmọ́ kíkó oríire o ẹbẹ́ lómi ló tọ̀ ló tọ̀ làjí ta ló gbé làjí sínú inú ẹ̀ torójú nǹkan tó bá yẹ pé wọ́n wá jọ ń lọ pẹ̀lú àwọn mùsùlùmí ni tí wọ́n bá mùsùlùmí bákan bá sọ pé ẹ̀dá ẹ̀ ṣe sùúrù fún mi mo fẹ́ tọ̀ o kí ni má yìí ṣe látẹ̀ kàn sí tọ̀nà ló ń tọ̀ báyìí wàlá ìtọ́ tó bẹ́ẹ̀ o wàlá ìtọ́ tó bẹ́ẹ̀ torí kéèyàn lè má jóná ọlọ́njọ́ gbẹ̀rẹ̀ kíámà ìtọ́ tó ká farabalẹ̀ kárí kó dá tán dáadáa ká tó dìde èèyàn ní ti bẹ̀rẹ̀ báyìí ó ti mọ kánjú sétọ̀ náà ni má yẹn tọ̀ tó bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀dá ẹ̀dá kan já lọ tí ní àjò pa ní wọn tọwọ́ ajẹ́ pẹ́tọ̀ bá wá jáde àbí gbọ̀nsẹ̀ ò jáde síbù lónìí olónìí tá à ń sọ̀rọ̀ yìí wọn bẹ́ẹ̀ abẹ tó jẹ́ pé ìgbọ̀nsẹ̀ ò jáde ìtọ̀ jáde ọjọ́ lọ́mọ́ kò sígbà tá a délé ìwòsàn ìlera wọn kọ́ lọ́njọ́ dópin o kí la fẹ́ lò bẹ́ẹ̀ ọlọ́run fúri wa bẹ́ẹ̀ yẹn ká máa ronú ibi tó ti fúri wa ká máa ronú ibẹ̀ kan ibi tó ti fúri wa tá a rò pa fúri tá a sì fúri níbẹ̀ náà ni ká ti jọ́sìn fún a rò pa fúri ni a fúri torí àtúbọ̀tán ẹni tí ò jọ́sìn fọlọ́run tí ó sì wá mọ̀ tí ó dààmú ara ẹ̀ nípa bọ́ọ̀n lòun ó sì gbàgbọ́ yéèsì àtúbọ̀tán tí ń fi ṣeré yẹn kì nǹkan tó lágbára ni o torí ní pé nígbẹ̀yìn ọ̀rọ̀ yóò mọ̀ pé wọ́n free ìgbẹ̀yìn ọ̀rọ̀ ẹ lọ wo àwọn àyà tó pọ̀ nínú alukuran kẹrin mi tọ́ mi yẹn ó ti máa kábàámọ̀ lọ́jọ́ gbẹ́lẹ̀ ọ̀rọ̀ kìyàmà àti ibi tí ó ti máa sọ fáwọn èèyàn kan wípé ẹ̀yin ẹ̀ máa gbádùn ẹ̀ máa yọ̀ bima aslaftum fil ayyamil khaliya ìgbádùn tẹ̀ ń jẹ lónìí iṣẹ́ kan tẹ̀ ti ṣe ńgbà tó ti kọjá lọ lùgbèsè ayé ni bẹ́ẹ̀ náà làwọn kan tí wọ́n tí wọ́n tí wọ́n dọ̀ǹpẹ̀ síbì kan ẹ̀sìn wo àwọn tó tẹ̀sán gan kí wọ́n rí mú wọ́n àfààyè wọ́n fi àlùkìyàbọ̀ kọ̀m̀pẹ́ ààyè àwọn tó fi sọ̀ látọ̀ ọlọ́jú méjèèjì kí wọ́n rí mú kí ni wọ́n dà la hawla wala quwwata illa billah wallahi ìpínlẹ̀ àjọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹlẹ́ẹ̀kejì nìyẹn tàlímùlì tàlímùlì ilmi nafi agbọ́dọ̀ kọ́ akọ́gbọ́ agbọ́dọ̀ kọ́ọ̀yàn lẹ́sìn àwa tá a bá sì fẹ́ sin lọ́hùn lódodo agbọ́dọ̀ wá mọ̀ tí o jẹ́ ká gbọ́ ìsìláàmù yìí kìí ṣe mọ̀ tábì máa ṣe kótóbà kìí ṣe mọ̀ tábì máa ṣe tafsir kìí ṣe mọ̀ tábì bá chọ́ọ̀kì mú léde lárúbáwá ṣùgbọ́n ìmọ̀ tábì gbọ́ ìsìláàmù yìí la hawla wala quwwata illa billah ẹnìkan wọn mórí bọ́m̀bẹ̀ ẹnìkan wọn mórí bọ́m̀bẹ̀ o àwọn ọmọ ìyá wa lókè ọ̀ya wọ́n gbìyànjú púpọ̀ lágbọ́n yìí àwọn ọmọ ìyá wa lárúbáwá wọ́n gbìyànjú púpọ̀ lágbọn eléyìí bí ìgbà tó tẹ̀jẹ́ kọ́ ọmọ ìyá náà ọ̀ràn méjèèjì tá a dákọ yìí ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni à ń sọ̀rọ̀ kì í ṣe gbogbo wọn ìtòsí bíi náà ni pé ẹni tó fẹ́ òdodo tó fẹ́ ṣe Islam tẹ́ bá sọ fún yín pé ẹni yìí ipò báyìí ló wà ní iṣẹ́ ìjọba ẹ̀ ní fẹ́ bìlì torí ilé kéwù bíi tẹ́tì bá a. ní àsìkò tó bá ráyè sí kò sì sásìkò kan téèyàn parí iṣẹ́ ìjọba tí ò ráyè kéwù ní àwùsá bó sẹ́yìn mẹ́gírìbì ni ọwọ́ bá àfa àti nǹkan ẹ̀lẹ́yìn mẹ́gírìbì bó sẹ́yìn ìṣáì ni ọwọ́ bá àfa àti nǹkan ẹ̀lẹ́yìn ìṣáì bó sẹ́yìn asúrì ni ọwọ́ bá àti nǹkan ẹ̀lẹ́yìn ìṣáì lẹ́yìn sọ̀láṣí làásù tí wọ́n júwèé sí fáwọn èèyàn. àwùjọ wa ń bí àsìkò tó pọ̀lọpọ̀ wa ní kò tó fún bísínẹ́sì ẹ̀ àdérégbè tọ́jọ́ bá lọ ìrègbè tó kù lọ́dọ̀ ẹlòmíì ó tó ti sọ́dọ̀ la yóò tó jí kò mọ́ ni. àsìkò sẹ́yìn ẹ̀rọ rò pé òun fẹ́ fi tajà òun fẹ́ fi ṣòwò òun fẹ́ fi kéré ayé yìí àsìkò sẹ́lọ̀ fi ilẹ̀ òtó ó dàbí kóòrùn mọ́ wọ̀ mọ́ tipatipa ló fi kápá wọlé kò sì yọ tọ́lọ́run bá lẹ̀ láàrin láàrin láàrin áwàsì yẹn tọ́lọ́run bá yọ ọ́ lẹ́ńbẹ̀ tọ́lọ́mì bá ti bà ibi káràkátà náà ni ó ti sùn kìí ṣe ilé ẹ̀ kò ní sùn nílé rẹ̀ tí ìbá ti pẹ́ gbà yẹn lágbára tán di pé ẹ máa rọ́ọ̀ṣì ẹ̀ ibi káràkátà náà ni ó sùn sí. ìnira ńláńlá ni fọ́pọ̀lọpọ̀ àwọn ìláwùjọ ilẹ̀ Yorùbá yìí láti fàṣkò ó pé afẹ́lẹ́ ti sọ̀lá báwo la bá ṣe pèpè báwo la bá ṣe fẹ́ wà ìsìlámù hàn tó tó bá yẹ pé a bá ń ṣe sọ̀lá gbogbo ẹni pẹ̀lẹ́ mùsùlùmí láwùjọ ẹ ti ẹ̀sọ́ yẹn ẹ̀sọ́ yẹn dé kù lọ́jà kí gbogbo mùsùlùmí bá kù lọ́jà kan lọ ṣe sọ̀lá ẹ sọ èèyàn tí ó kù lọ́jà ibẹ̀ lẹ́sìn ọ̀pẹ́ mùsùlùmí ló pọ̀ jù adamadi tí ò ní í ṣerú ẹ̀ tí ò ní í fi ọjà lẹ̀ lásìkò sọ́lá ìrún ló pọ̀ làwọn èèyàn ti ń rò pé mùsùlùmí ò tó nǹkan láwùjọ kò sí bẹ́ẹ̀ ló sì rí tó dáa ní tí èsì sọ́lá àwọn là ń pè mùsùlùmí àwọn èèyàn ni wọ́n ń pè mùsùlùmí kì í sorúkọ téèyàn jẹ́ àbí bá ti ń wọṣọ ló jẹ́ pé ilẹ̀ lárúbáwá àwọn tí àwọn náà mùsùlùmí tán bẹ́ẹ̀ ìtìjú ńlá ni lásìkò sọ́lá àwọn yóò fi sí kó omi tó bá wà kété pé kò sẹ́ tí èsì mùsùlùmí bẹ̀ ṣùgbọ́n àwọn yóò fi sí kó omi tó bá wà lónà ọba kólé ńgbà pé wọn jẹ́ wọn jẹ́ nípa láti ṣe sọ́lá torí pé wọ́n fún ní ìwé wọ́n fún ní físà láti wọ̀lú wọn fún irú tó wá ṣe lọ́hùn inú àmọ́rùn tó mẹ́ni fún Islam ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ lọ́nù islam fẹ́ǹtì ìbá ṣe mùsùlùmí nìyẹn mùsíbà kan ò sì gbọdọ̀ sí wọn ó tọpinpin ẹnìkan bá ń ṣàbòsí fún wọn wọ́n gbẹ́jọ́ wọn rùn ilé ẹjọ́ wọn ò sì mú wọn tipátipá láti sọ́là àyàfi inú kókó lé rẹ̀ àbí kó tilẹ̀kùn rí inú ṣọ́ọ̀bù rẹ̀ àbí kó kí ọkọ̀ rẹ̀ mọ́lẹ̀ kó máa wakọ̀ káàkiri títì tí wọ́n fi sálámọ̀ àmọ́ pé wọ́n ti pé pè fún sọ̀lá ọjọ́ mùsùlùmí ipò kì í ni àbúrò jẹ́ ẹsẹ̀ mùsùlùmí rárá ọwọ́ wà nù ṣọ́ọ̀bù wa dẹ́ngẹ́ kalẹ̀ ó jẹ gbèsè o lórílẹ̀‐èdè Islam torí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ jẹ́ ó ti pa sóríire tó wá kù sọ́wọ́ ara rẹ̀ ibi tí ó ti kù sọ́wọ́ ara rẹ̀ ní pé kò wọn ò ní wọlé rẹ̀ wá wọn ò sì ní close lójú títì torí pé dọ̀rọ̀rọ̀ àtòwò kálukú ń bá ká lójú títì ó yàtọ̀ síra wọn ẹni tí wọ́n sì tó wà ń bẹ̀ ẹni tó travel wà ń bẹ̀ ẹni tí ń lọ gbọ́ bùkátà mi wà ń bẹ̀ ṣùgbọ́n lè ṣe kò sí ìdí olùjẹ́ títí pa lásìkò tó ń fi sọ̀lá torí ká lè bá sórí ẹ̀yà àtàkàmọ́ nígbà wo làwọn èèyàn ti gbọ́ yé látara tààlímù ilmi náà kíkọ́ àwọn èèyàn lẹ́sìn eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta lójúkọ̀nà ìrànlẹ́ni lọ́wọ́ lórí dáadáa. ìkọ́ọ̀dù ìmọ̀tẹ́jì mìíràn tí a wòlé albirru wattaqwa ká máa yá ẹni tó bá bùkátà nǹkan ní ẹni tó bá bùkátà tí ó sì lágbára ẹ̀ irú nǹkan yòówù jẹ́ nínú dúkìá ẹ̀rì àwọn èèyàn ń gbádùn pè ní cooperative láwùjọ yìí àbí màmá gbádùn ẹni tó kọ́ hundred thousand ojúkọ̀nà kan náà àbójúkọ̀nà kan kọ́ ṣùgbọ́n níbo ló ti rí two hundred thousand tó léwu sẹ́yìn kó owó àwọn èèyàn kan ni owó àwọn èèyàn kan ni àbí owó àwọn èèyàn kan kọ́ tọ̀ tọ́wọ́ wá fi three hundred thousand yẹn two hundred thousand àwọn èèyàn kan àti hundred thousand tiẹ̀ tó fi ṣòwò tó bá yí po mọ́ lọ́wọ́ sọ́ràn dé àbọ̀ràn òde èyí náà ìdájọ́ òun ọ̀ràn dé tí wọ́n máa fi wọ́n lẹ̀ wọ́n fi wọ́n lẹ̀ o téèyàn bá fi ṣòwò tó mu jẹ tówó pọ̀ sí iná máa sọ pé òun gbádùn o ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó yí lọ́wọ́ ẹlòmíì fìlú ẹlẹ́tòrè wọ̀lọ́ ìlàbí gbígbé ńbọ lòun ó gbà owó olówó táwọn yóò máa pariwo nù. kí wàá ní ìsìláàmù mú wá lágbọ̀n yẹn òun náà látọ̀ yìí ìkọ́rọ́dù mọ̀tàjìn káwọn kan wà tó jẹ́ pé àwọn ni ó yá àyàn lówó yẹn àwọn ò ní gbà kankan ibi tẹnu ti bí tí mo fi ṣàpèjúwe ti rí two hundred thousand owó àwọn èèyàn kan ni ó fi kún tiẹ̀ wọn ti yá nítorí tọlọ́run o àfi ká mọ̀ yẹn ní ti máa di wàhálà tí tó bá yíwọ́ àmọ́ àwọn tí máa ń yàrá lọ́wọ́ ní sẹ̀rẹ̀ Islam tó bá yíwọ́ ẹ lọ ka sọ́ọ̀tún Baqara òun náà ń bẹ inú àwọn ọ̀rọ̀ yìí òun náà ni ìzọ́rù alimadini limọ́ràn sírà ká lọ ẹni tó jẹ gbèsè tó sì tún rí mí nínú nira nínú pọ́pátì ká lọ lára eléyìí wọn ayé àgbéjáde gidigbe ní sátúrú bàkàrà nígbà tó kó jẹ́ pé àwọn tó yá àyàn yẹn pé ọlọ́dọ̀ kan àbí bímọ kan àwọn ẹ̀sẹ́ẹ̀tì kankan míì ju ojú rí ọlọ́run ọba lọ ó kàn wò pé tó ọlọ́run ti kádàrà fi ẹ̀nu ẹbẹ́ nìkan la yá tó náà ti dẹ̀ndí yá àyàn yìí látara kó sówò ó jèrè òun náà dọlọ́rọ̀ wọn gbà kọ́ náà àwọn èèyàn bẹ́ẹ̀ wá wà nílùú ẹ̀sìn nílùú ṣẹ̀ríà tí wọ́n pọ̀ ó lè jọ lọ́dọ̀ tán ó lè jíjí ó lè jẹ́ jàmá jàmá jàmá láwọn tí wọ́n forí korí pé àwọn fẹ́ máa ṣe bẹ́ẹ̀ ìlàgbàlérò pẹ̀lú jàmá tẹlomi gbogbo ọgbàmí foundation organization wọ́n wà bẹ́ẹ̀ nínú ẹ̀ nìkan nìkan sọ pé òun sì fẹ́ gbéyàwó ṣùgbọ́n kò ságbára nature ara àwọn ò sì gbà mọ́ ẹ̀rùn lọ́wọ́ wọ́n lè fún tàbí kí wọ́n yá fífún yẹn ló pọ̀ jù. àwọn arọ́ọ̀bù kan ṣàbẹ̀wò ó yà lẹ́nu lọ́jọ́ náà wọ́n ṣàbẹ̀wò sí ààyè wa kan lórílẹ̀‐èdè yìí nìbàdàn wọ́n wá jáde lọ sí gbòòrò wọ́n sànà jù lọ wọ́n wá ń bọ̀ wá sílé bí wọ́n ti dẹ́nu géètì tí wọ́n wọlé báyìí ni ẹni tí ń túnlé ṣe ti ń gbálẹ̀ àtẹni tí ń sí géètì ẹni tí ń sí géètì sì jẹ́ bàbá tó ti dàgbà àwọn náà ti gbọ́ lárúbá wọn gbọ́ arábìkì díẹ̀díẹ̀ ní wọ́n bá ń fi àbọ̀ gate man ṣe yẹ pé ẹjẹ́ lọ márì ibi tọ́lọ́ wọn ti wá sàánú bàbá náà jọ náà ni pé àwọn tí wọ́n ń fira wọn sí ẹ̀yẹ́ yẹn arábìkì wọn sọ níwọ̀nba tí wọ́n gbọ́ níbi tẹ́ ìdàgbàdì ẹjẹ́ lọ márì ni lárúbá sọ pé tẹ́lẹ̀ yìí ò ti márì mi wọ́n ní kò tí márì wọ́n tún fi tàwàdà kó kò márì wà ṣéf àgbàlagbà níbẹ̀ tí wọ́n gẹ́rù mutazawid wọ́n ní subhanallah bí wọ́n ti wọlé lọ tí wọ́n dọ́dọ̀ director lọ́fíìsì wọ́n ní ẹ bá wa ké sí gate man yín wọ́n ní ìdá kàkàtì bá sẹ́ láfẹ̀sọ́nà olóhùn ní pẹ̀lú ògùn ọlọ́run pàlímọ́tà lẹ́mìtà tazawwaj ẹ ti wá sọ́dí ìyàwó kẹfẹ́ kan fẹ́ra yín wọ́n ní kò sagbára kàmí ò ká lè tí ẹ bá fẹ́ mari lọ́dọ̀ yín bíi kámìkalì ọmọ tó bí èlò lọ́ba dákẹ́ wọ́n dọ̀ tètè lọ sí ntọ́ba lè yanjú ẹ̀wà ní ninety eight ninety nine ninety nine ọba fúnra rẹ̀ ló sọ pé fifty four thousand wọ́n bá fi kó fún un láì sínú rẹ̀ àjò nǹkan tí wọ́n bá wá ah, ilé ó ti yẹ kí lè ó má rí àpèjúwe ìtàgànnù practically bàbá yẹn bó ṣe má rí nù kíákíá ló sì yàwó lọ́dún náà. ẹlẹ́kẹrin ó ní bádùn ìkàfọ́lá tó wà dọ́mọ́nù kéèyàn ó so nídùú fún yàn lórí dáadáa. wípé ẹni yìí ẹlòsìn náà ni ajẹ́rìí rẹ o ẹ má jẹ́ kó rí dààmú kódà ń gbà míì irú rẹ̀ àwọn sàhábà máa ń ṣe tánàbí ò bá fẹ́ kírun sí onígbèsè sọ tí máa sọ ń gbà míì wípé sọ́lù àlá àkíkún ẹ ti sọ yín. ẹlòmíràn wà òun dúró fún gbèsè ẹ̀ òun ni kẹ́yìn tí wọ́n jẹ ló wá padà fi léèrè ànábì ò bá ti fọ́ láti là òun ni wọ́n mọ̀ fi léèrè òun ló kù tó rẹ̀ rù òun náà sì lè má ní lásìkò yẹn ṣùgbọ́n fún ó fẹ́ kọ́ ọmọ ìyá òsà mọ́ kó sàtẹ̀ kó ń sàtẹ̀ fúrì kó mọ lọ́ntẹ̀ nígbà tó lọ́n ti mẹ́mẹ́ lọ kó mọ̀ kù kankan má lọ́rùn ẹ̀ tí ó mọ̀ báyìí nígbà ẹ̀ lẹ́yìn ìgbà náà ànábì sallallahu ta'ala alaihi wa sallam nínú rẹ̀ bá a ti ń ka yìí alùpùpù kan wọ́n mọ̀ ètò oníkàpá ń bẹ̀ ní yorùbá níkàpá gbogbo ẹ̀ tí ó sì tí ó sì mọ̀ fi sí lọ́hùn. bádùlù wàsá àlùwà àjà àwàlùwàsá àtọ̀ kéèyàn orí fóun nípò wọ́n sì fẹ́ yán èèyàn kan jẹ kí wọ́n gbọ́ pé àti sùúrù wọn ò ní yàn ọ̀jẹ̀ lágbára ọlọ́run àwọn èèyàn rí ìlọ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ pé à sẹ́yìn tó tẹ́lẹ̀ nu láì ti tàbọ̀ sí mọ́wọ́ àti ráwọn lọ́yà títí láti bẹ̀rẹ̀ kéèsì dé parí wọn gba one naira torí pé ìbànújẹ́ tí wọ́n ní kí wọ́n yàn yàn kan jẹ torí pé wọ́n fi ìsìláàmù rè wọn láti kékeré wọn mo ti rí rí practically láti bẹ̀rẹ̀ kéèsì dé parí wọn gba one naira ó ṣẹlẹ̀ sí ọlọ́dọ̀ kan ó ṣẹlẹ̀ sí àwọn èèyàn sọ́jọ́ jẹ̀mọ́ táwọn muslim lawyers náà sọ pé ẹ má wọrí ẹ fi kéèsì yẹn lẹ̀ fún wa kí wọ́n ti padà borí irú ẹ̀ wọ́n bẹ nínú ìfọwọ́sowọ́pọ̀ lórí dáadáa pé ẹ má jẹ́ kí tẹnìkan gbé tẹ́ ẹ bá lágbára láti gbìjà ẹ̀ ẹ má wò pé wẹ̀mí ò ní táìmù àìmọye tẹni títí ẹ̀ ń gbé tí ẹ bá ní mọ́nì kékeré lọ́kàn ọkàn yẹn ó sì máa dààmú tálíkà àwọn òfìdè pé ah, mo sì ní ọ̀nà tí mo lè gbà àtìsí lágbájá yìí o kí ni ò jẹ́ kí n tiẹ̀ fàsìkò díẹ̀ lẹ̀ fún tí yóò padà máa rìgírẹ́tẹ̀ kí ni ò jẹ́ n fàsìkò díẹ̀ lẹ̀ fún lójú ọ̀nà táwọn èèyàn ń lọ tíṣẹ̀lẹ̀ láabi bá ṣẹlẹ̀ ẹlòmíì láǹfààní kan tó lè ṣe yóò kàn rí kọjá ni. a mọ̀ yín pé táwọn èèyàn bá ti wà fárúkù kìfáyà ni táwọn ẹ̀ka bá ti dúró tó yẹ pé to necessary thing wọ́n ti ṣe kéèyàn kéèyàn kọjá kó sọ pé tó ọlọ́run sàlẹ̀ ọlọ́run bá yóò sókè ẹ̀ o ìwọ̀n fi hàn àlàáfíà o kó sì lọ sí ẹ̀ nípa táwọn èèyàn kan ti dúró kò sábòrò mẹ́ẹ̀ ṣùgbọ́n gbà mí ìmọ̀ wà tẹ́jẹ́ pé èèyàn náà ó rí i pé ó ní nǹkan tó ń lè contribute kódà òfin tó rí nǹkan tó ń tàn gbé ní panápaná fire extinguisher tẹ́lómi ìbá ní tí náà sì ń jókòó ní gbèsè jáde torí pé ó wò pé odidi one thousand two la hawla wala quwwata illa billah. kátó wá tẹ̀ wá sọ nǹkan tí kò tẹ̀ súnmọ́ bẹ̀ rárá tí jẹ́ kó mi ò ní náyà ní kọ́bọ̀. ẹnìkan sọ ní ọ̀sẹ̀ tó lọ ní júmọ̀ tó lọ náà ni tí mo wọkọ̀ rẹ̀ ó ní òun ò mọ̀ bára wọn ó ṣe rí kóun rí ẹni tára ń ni tóun sì mọ tóun tó sì jẹ́ pé irú ìnira tó bá ọlọ́run fóun lágbára àti ìtẹ̀nàlọ́wọ́ fún un kóun sì gbàgbé ẹ̀ ọlọ́run mọ́ bóun ṣe lè máa gbáyé lọ lẹ́yìn ìgbà náà ó ní gbogbo alamọ̀ pé nàìjíríà burú níbi kí àwọn èèyàn ní accident kéèyàn wá sọ pé òun fẹ́ tọ́jú ẹ̀ ọlọ́kan ṣẹlẹ̀ tó jẹ́ pé ọlọ́kọ̀ gbá ọlọ́kadà kan ọlọ́kọ̀ yẹn dẹ̀ sá lọ òun wá wò pé òun sì ń bọ̀ lẹ́yìn ẹ̀ òun wá wò pé tí èèyàn bá rẹ́síkì ọlọ́kadà yìí ó ṣeé ṣe kẹ́mi ẹ̀ ó ṣeé ṣe kó yé o òun lò ló ń bá gbé òun bá ké táwọn ọlọ́pàá báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ ó lóun ẹnìkan wá wà nù ọkọ̀ ó ní à wọ́n yóò máa yíwọ́ wọ́n wọ́n délé yìí lórí ó ní òun ti mọ̀ kó lè bẹ́ẹ̀ even eighty percent òun mind but ọjọ́ gbéra rẹ̀ kí a mọ̀ nǹkan ó lè tó sáwà lọ́kàn ni pé tóun bá ṣe tíà ẹ̀ ó lè escape ó ní lóòótọ́ onítàn sí i ó sì gbádùn ọlọ́run wàá jẹ́ kó yíwọ́ tá a sì mọ̀ pọ́pọ̀ lọ́pọ̀ ẹ̀ ló máa ń yíwọ́ tí wọ́n lè bí wọ́n bá programu onítàn jẹ́ padà síbẹ̀síbẹ̀ náà ẹni rẹ̀ ò ní tán lórí ilẹ̀ ayé yìí anabi sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ni láti zádù tọ́ ifá tó mi ní mọ́tì alẹ́ hakki mansura ẹni rẹ ò ní tàn nínú àlùmọ́ mi tó jẹ́ pé ọlọ́run máa ràn wọ́n ṣe yóò máa ràn wọ́n lọ́wọ́ lórí òdodo tí wọn bá ti sẹ́kù lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì wà títí sálùkì àmọ́ fìdé ayé òní burúburú kó mọ̀sẹ̀ kẹ́ lórí bẹ́ẹ̀ ẹlẹ́gẹ̀fà ká máa dá wọn ààyè ẹ̀sìn ká máa dá wọn lẹ̀ ẹ jẹ́ ń papọ̀ mọ́ ilé iṣẹ́ tí kìí ṣe àyè ẹ̀sìn tó jẹ́ pé àjẹ́ àmú ni àwọn àyè ẹ̀sìn wo bíi kápọ́ masjid ó wà nínú kárànra wa lọ́wọ́ lórí dáadáa nínú àwùjọ wa nítorí pé àwọn èèyàn ṣe sọlá pàápàá jùlọ àwọn ọkùnrin ní jàmáà lọ́pọ̀lọpọ̀ àwọn àyè ẹ lè mọ̀ pé mùsùlùmí kọ́lé síbẹ̀ torí pé wọn àpérò ń bẹ̀ láì ṣe inú igbó táwọn èèyàn tẹ̀sẹ̀ ń ralẹ̀ sí àwọn àdúgbò míì wà téèkì Ògbómọ̀ṣọ́ àti case study wàlá àwọn àyẹ̀pọ̀ l'Ógbómọ̀ṣọ́ wọ́n yí pèpè fún sọ̀ láti ń bẹ̀ mùsùlùmí sì wà ń bẹ̀ ó súnmọ́ kó jẹ́ pàrọ̀ gan-an pọ̀ jù kí ló fà á ipa ẹnìkan wọn ò kọ́ pa abẹ́kọ́ masjid wọn ò wá boríkorí pa abẹ́kọ́ ibi tó bá ti yé wọn díẹ̀ ni wọ́n máa ṣe àdáyanrin ibì kan ipe ibi láti máa ti sọ̀lá àfàwọn èèyàn tọ́lọ̀ tún ní kó yé sẹ́mbà ti ronú pé àwọn fẹ́ kọ́lé wọ́n sì máa ronú pé ah, ó yẹ káyè sọ̀lá tó wà o wọ́n sì ṣe àyè sọ̀lá tó yẹn wọ́n lè kọ́ ní mọ́sálásí fáǹfààní ẹlòmíì tó bá tún débẹ̀ irú àgbọ́yé yẹn àgbọ́yé tí kórìíre báyẹn ni o wàláhì làbí torí pé ẹni tó bà ní abẹ́yìntàn lẹ́kọ̀ọ́ yóò ti la ilé kan nínú àwọn ilé ọlọ́run sẹ́mà pé ilé tó dájú lórí láyé náà ni mọ́síjìdì gbogbo ilé gbogbo mọ́síjìdì láyé téèyàn kọ́ ìbáàjẹ́ yàrá kan kó tún wá jẹ́ pé dáńsì ẹ̀tún wá ni nínú àwọn ilé tó dájú lórí ilẹ̀ ayé tọ́lọ̀ máa wá fọ ọmọ yẹn kan ti sábà bí ẹ̀ ó yẹ kó máa dúpẹ́ fọlọ́run kó wá máa bẹ lọ́run kọ́lọ́run jẹ́ kó tán lórí dáadáa torí kọ́lọ́run yóò kọ́ báyìí tó fún alùjọ́nà fúnra rẹ̀ báyìí ọlọ́run wa ló kọ́ báyìí tó mí fún alùjọ́nà bóyá mo sọ̀tọ̀ ẹnìkan nínú owó oṣù ọmọ lárúbáwá ni ọni ọni ẹ ọkọwó fẹ́nìkan ẹni tó ẹni tó kówó fún gangan ló sọ fẹ́mi kẹsì pé mo gbọ́ mi kan ipe ẹ bá mi ti sàrà irú ń tẹ́ ẹ bá fẹ́ kò sọ pé nǹkan báyìí ni ẹ fi ṣe onítọ̀ àwọn adé nàìjíríà àwọn sọ́ńbì kan pé à àwọn ò sì ní àwọn àwọn àyè kan sì ń bẹ tó yẹ pé táwọn ọlọ́run bá ní káwọn rí mọ́ sí ìdíkọ́ ọbẹ̀ ni o àwọn ò bá sì dúpẹ́ fọlọ́run lọ́wọ́ á ní ó kasi sí ń bẹ lọ́wọ́ tẹ́ni ọlọ́run kàtọ́ pé kò ń o ó dà kò burú ẹ jẹ́ ká fi ṣe foundation mosjid wọ́n bá ti foundation wọ́n tó blọọkù sí díẹ̀ owó yẹn bá tán wọ́n ní ìgbà táwọn wá ríra àwọn padà ló ń bá sọ fún un ó nínú ẹ̀ tó mi gbàgbé pé wọ́n ti fún ní wàhálì jẹ́nà ni àgbóyè kan ló débẹ̀ ó lọ wá sọ pé mo fi ọlọ́run ọba bẹ̀ ọ́ má jẹ́ ò fọwọ́ kún ìmọ̀ fi pàṣẹ́ntéèjì báyìí lẹ̀ nínú owó oṣù mi títí ó fi parí mọ́sálásí yẹn bẹ́ẹ̀ bàdàn lónìí kí ètò orílẹ̀-èdè wọn o aláwọ̀ funfun ló kọ́ aláwọ̀ dúdú ni ó mọ̀ sí náà bá ń bẹ̀ ẹni bolẹ́dé lórílẹ̀-èdè wọn tí bolẹ́dé lórílẹ̀-èdè wọn tí wọ́n ti pàdánù mọ́sídìí ibi tẹ́jọ́ ọlọ́run bá kan sì dé mo fojú ara mi rí mọ́sídìí wà ń bẹ̀ tó jẹ́ pé ilé iṣẹ́ lásán ni àwọn yòókù mẹ́ wọ́n sì lọ yé lálẹ́ kò ní sí ẹ̀dá ọlọ́run bá kankan bẹ̀ náà mọ́sídìí tó wà mẹ́ mo tún débi kan tó jẹ́ new site tí wọ́n ti ilẹ̀ lọ sálálú wọ́n wá gbé láwọ́hà bọ́ọ̀dù kan sí orí ilẹ̀ kan wọ́n sọ pé alimọ́sídìí lè já àmì central mosque òdòdó ọbẹ̀ ti ga ó ti dàgbà wọn ò sì tí ì kọ̀ torí pé kò sédè ọlọ́wọ́ àlùkàn bẹ́ẹ̀. tẹ́bá dé mọ́mílákà gbogbo mọ̀sáájídù pátá níbẹ̀ lẹ́nu wọn ti ṣèjúmọ́ lónìí kò sí gbogbo ẹ̀ ló sì kún gbogbo masjid wọn ti kó síbà tí wọn bá ń ṣe sọláàtù ní haram tí ń bẹ ní maka àbí haram ní madina ẹ lè rò wípé gbogbo maka ló wá sí sọláàtù mẹ́rin mídòrò pọ̀ dé tó bá yẹ pé madina ni ẹ rò pé gbogbo ẹ̀dá tí ń bẹ nínú madina masjid mawin wọn ti ṣe júmọ̀ ni tí wọ́n sì fẹ́ kó túbà láwọn mọ̀sájú ìtókù náà torí pé bẹ́ẹ̀ ló ṣe máa yàtọ̀ títí dìgbà tí wọ́n fi ṣe kọ́ mọ̀ tí ìmáàmù sì ń ṣe sọ láti lọ àwọn èèyàn sì tún wọ̀ bẹ̀. wọ́n wá fún wa ronú wípé báwo lóore yóò ṣe kárí àwọn ọmọ ìyá wa lágbàáyé táwọn náà fi jèrè irú táwọn náà fẹ́ jẹ lọ́dọ̀ ọlọ́run irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ nínú àwọn ìwojú rẹ ọlọ́run ìfọwọ́sowọ́pọ̀ lórí dáadáa ni bẹẹ náà ni ká máa ilé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ àwọn èèyàn àbá àti ajá adásí ni mo wo àwọn ilé ẹ̀kọ́ láwọn ààyè nílẹ̀ ìran ìran wíwò ìdùnnú jẹba ń rí bí wọ́n ti mọ́wọ́ ní mú ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́ tí wọ́n ti kọ́ ọmọ lẹ́sìn wọ́n kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ táyé náà bẹ́ẹ̀ wọ́n kọ́ ọmọ lẹ́sìn kò sí ẹ̀kọ́ wọn kankan tó yọ tẹ̀sí lẹ̀ ìdàkejì ẹ̀ lórílẹ̀‐èdè wa ń bì táwọn èèyàn bá ti mọ tẹ́bá wà wọn lẹ́ẹ̀kọ́ kan ní lórílẹ̀‐èdè yìí kódà ká mọ̀ tẹ̀sí mọ̀ sọ̀rọ̀ Àbújá àpọ́nlé nípa tẹ̀ ń sọ̀rọ̀ Àbújá àwọn ilé ẹ̀kọ́ kan wà nítòsí wa yìí ní táàmù ẹyọ kan wọ́n san one million naira láì dì láì súnmọ́ gbèrígbèrí Àbújá believe me ní táàmù kan ẹ sí táàmù mẹ́ta pọ̀ kò túmọ̀ sí pé ṣé tọ́ba wa parí secondary school nínú nínú ẹ̀kọ́ yẹn ṣé ẹgbẹ́ ọmọ jamia ọmọ yunifásitì wa ni tí wọ́n á kó bá fi sípò kan bí ọmọ bẹ́ẹ̀ tó parí bẹ́ẹ̀ tó graduate sójọra wọn lọ́sẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n wà náà sí. èèyàn sì kúrò ní lautech tó wà ní pàpọ̀ wa yìí nítorí forty thousand naira tí ò rí ban láwùjọ ìkan náà nílẹ̀ Yorùbá ìkan náà tó sì tẹlẹ̀ sẹ́yìn yẹn jẹ́rìí sí ni mo fi máa sọ pé kì í sọ̀rọ̀ ọ̀nà ìsíra o tẹ́wàá máa sọ pé bọ́lẹ̀ ti kà yẹn táwọn èèyàn rí pé lágbájá òjò máa kẹ́kọ̀ọ́ ń bí ìmá torí pé kò rí bóyá forty thousand àbí fifty thousand naira san lọ́dún sì ní gbèsè táàmù wọ́n sì san one million àbí over one million ní táàmù kan ní secondary school nursery primary school ẹnìkan sọ fún mi kò tí ju ọ̀rọ̀ oṣù kan àbọ̀ lọ sí ìsìn ó ní ọmọ mi yìí mo ń san one hundred thousand lórí ẹ̀ eléyìí náà one hundred thousand eléyìí one ten àti eléyìí one ten ó jẹ́ four hundred and twenty thousand àwọn méjèèjì ti san one hundred thousand lórí wọn yẹn wọ́n wà ní nọ́ọ̀sì wàláhì làbí àwọn méjì tó kú wà ní primary bí ó ti san owó táàmù kan nù time three. láwùjọ yìí náà tàjọ ń gbé ìdẹ́yẹ sáwọn èèyàn pé tó ohun tó bá bẹ́yìn ó bá yín nìyẹn ń ló pọ̀ jù láwùjọ ìdúgbúrú òun ni ó fi jẹ́ pé ẹni ẹni tó gbáradì láti lọ sálùkì àmọ́ wọn ò fúnra wọn ní nǹkan jẹ mọ́ kò sábà wọ́pọ̀ á pa físà sí ńlá káwa náà tó kú ló pọ̀ inú bí gbogbo wàhálà ti ń yìí òun ti lùsùn kú tòun o. àmọ́ pé tí wọ́n wà para àwọn rárá o iye tọ́lọ̀ bá ní kò rí pakó tó lọ ni. inú omi sọ ẹ wo ọ̀daràn mélòó ni wọ́n mú ní ìsìn tó wá fajúro tí ń sunkún ọ̀daràn mélòó ni wọ́n mú ìsìn tó fajúro tí ń sunkún bíi ti jọ̀hún yóò mọ̀ sọ fún yín pé ẹ bọ́n ti wá mú ẹ̀yìn sìn bó wà ní tó wá rìgírẹ́tì kẹ̀ tó ń bá bọ́ lónìí òun tún tẹ̀síwájú nù ìjẹ́ mọ̀ gbọ́lẹ́nu ọ̀daràn ni pébi tó bá lè jásí ni kó jásí. nínú rẹ̀ bákan náà ó ní ká máa ṣàtúnṣe àwọn oníjà mìlítà sí pàṣẹ àwọn ọmọ adájà alẹ̀ àwọn sọ pé kóníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ yẹn rí ibi táwọn yẹn bá ti tira wọn gbọ́ ká máa ṣàtúnṣe ẹ̀ ní kíákíá tó bá tẹ̀ fún tiwa lágbára náà àfẹ́ ká ṣàtúnṣe ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹlẹ́kẹ̀sán káwọn òṣìṣẹ́ mójútó tẹ́ wọn tá a gbà wọ́n fún kó lè bàa jẹ́ pé wọn ò ní ṣàbòsí ẹnìkan nígbà àwọn àsìkò kan wà tó yẹ pé àníbi tá sí làbújá tàbá wá dé ọ́fíìsì kan báyìí tẹ́ bá sọ pé this the man is not on the seat kò ní sí lórí seat tẹ́ fi sílẹ̀ jọ́nà òfìsù ẹni tẹ́sùn làbújá o ẹ wà pé ah, irú ọ̀ràn wo ni wọ́n lọ wàhálà dé lẹ́mọ̀ awábi dẹ́sí kí ìṣá ìkọ́ tó di pọ́n ti mọ́sálásí nítorí fẹ́nìkan ìsọ̀rọ̀ ní ti ó dé wàá bí sẹ́ńjọ́ yẹn ó sáyìn ó dẹ̀ jáde lọ padà òun ni ó sì sì kàn tẹ́ ẹ bá lọ wàhálà ìwọ ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló ṣẹlẹ̀ sí wa ìpè tó ń bọ́ tó bá dèrò ọ̀lẹ́ padà bọ́wọ́ sàn ń wà padà sáyìn pé àkóbá ẹ̀ ló jáde ló ti ṣẹlẹ̀ wọ́n sì ti kó bẹ́ẹ̀ lómi pẹ́pẹ́ tó àwọn bá rí ọ̀nà ẹni yẹn bóyá ni wọ́n rí ọ̀nà ọ̀nà ìyẹn pọ̀ rẹpẹtẹ wọ́n fẹ́ ká mójú pé ní dáná gbà wá fún àbí ká gbọ́ pálí tí ń tọ́jú èèyàn sẹ́ni fún àwọn dókítà àwọn mẹ́díkù dókítà wọ́n ti ń dúnkokò ní ìsìn àdàsẹ́lẹ̀ o àdàsẹ́lẹ̀ o ìgbà wọn dàsẹ́lẹ̀ sẹ́ni ó ṣòfò kọjá là ìgbà tó ń bẹ lẹ́nu sẹ́yìn ìgbà wo lèèyàn ń dáwọ́ kú dúró tó yẹ pé sọ́ọ̀rì náà làwọn náà ń ṣe fáwọn tó lò kú nígbà tí wọ́n wà lẹ́nu iṣẹ́ ìjọba tí ò wá mójútó wọn fáwọn ẹ̀tọ́ táwọn náà ń béèrè fún sáwọn náà sábà bẹ́ẹ̀ àbí wọn sábà sí bí o gbé ẹsẹ ń dàrú lọ nìyẹn ẹtẹ ju bá àbí olóró sílẹ̀ ń gbọ́ ẹni tó kú lábẹ́nú ẹ̀ mọ́yé wọn pẹ̀lú sábàbí iṣẹ́ aburú ẹ̀ nìkan ẹni tó kú lábẹ́nú àmọ́yé wọn. ìjọba mutí ó mu gbó àwọn èèyàn náà tó jára àlùkò àti ìjọba lé lórí wọ́n mutí wọ́n mu gbó wọ́n já kòtò wọ́n bọ́ látòrí òkè torí ìmukúmu ẹ̀ mọ́ tó ń bá mi lọ àlùkò àmọ́. sẹ́yìn ó fẹ́ wọ́ sínú eh, orí dráìvù báyìí sẹ́gbẹ́ orí ibi ọkọ̀ èrò tí o sì kọ́kọ́ gbagbó tí o kọ́kọ́ mọtí tí o da gbogbo sẹ́yìn gbáyà ìjọba mú aráàlú mutí ẹ wá ń làwọn méjèèjì ẹjọ́ sẹ́tù wọn yóò jẹ́ yóò jẹ́ torí ẹ̀ nínú rẹ̀ òun ni kí òbí méjèèjì ìyá àti bàbá pírọ́blẹ́mù tí òbí ní láyé lónìí òun ni pé tọ́mọ bá ti bọ́ lára bàbá ó bìlíbì pé tòun ti tán bẹ́ẹ̀ yóò o tọ́ba wá bọ́ lára náà ìyá náà rẹ kẹ pé ọ̀ ti ti bọ́ lára àyà náà òun náà yọ wa láwùjọ. tipátipá lọ́mọ fi àwọn obìnrin fún dànù ni láhọ́lá wàlá fún wọ́tá ìlàbìlà torí pé tó bá sẹ̀ tọ́lẹ̀ bá sẹ̀ wọn àyà tó bá wú ìmọ̀ ni wọn la bẹ̀tí ibi tó wà kọ́ lọ́mọ wà kí náà wà ta ọgọ́ fún dànù iṣẹ́ àjẹ́ amòkòjẹ́ kò ń ráyè sẹ́niyẹn ní ó kí ọmọ nínú kútu òní nípa àwọn obìnrin ọlọ́run sọ fún wa pé ẹ̀yin obìnrin ọkọ rí náà fi ti kó inú ilé ilé ọkọ yín torí ọkọ lẹ́bi wáyé o torí ọkọ àtọmọ tẹ fẹ́ bí owó tẹ fẹ́ ṣẹnu wàláì bàbá ńlá wò ni tẹ́rẹ̀ ayé àtàkì àmọ̀ bẹ́ẹ̀ wọ́kọ́rin náà bí ibù yóò ti kó nà dọ̀rúrà ní ògbẹ́yìn jáde nínú ilé ọkọ yín torí pé ẹ fẹ́ lọ bìkan tẹ́ ti gbà yọ̀ǹda dọ̀rúrà làlórí ní ògbẹ́yìn jáde mọ́ ibẹ̀ lẹ́yìn ẹ̀kẹ́ mọ̀ wà láì sí ọ́fà fọ́rẹ́sì. tọ́tọ́ wíwà ń bẹ̀ pẹ̀lú àna ọlọ́run àti kẹ́ ọlọ́run bá ní. jíjáde kó ń bẹ̀ fi fẹ́ ayé wọn ní màdáàrún wọn ní Dubai náà wọn lọ wọn kì í sinmi ṣé iyì nìyẹn kí ló fà á lọ́pọ̀lọpọ̀ nípìnlẹ̀ àwọn ọkùnrin ti wọ pé mọ́kò tí ẹ tọ́ngbàbọ̀ tóbi náà wá wà fọ́ọ̀n àwọn lẹ́yìn tó lè bá tẹ̀lẹ̀ sí dọ̀rọ̀rọ̀ àlápẹ̀tì wọn tó náà wọ́n pé tó wọ́n ní wọ́n pọnmi bẹ́ẹ̀ tó ilé wọn sọ fẹ́ tí máa ń pọnmi ìyẹn báyìí wọ́n sọ fún ẹni tó ẹni tó jẹ́ mọ̀ tó dábì léèrè wájú ọlọ́run kò sí kankan kò sí ní bọ̀dá tó lè tẹ̀kì àì kò ló bóyá kò lóbi náà tó ní lọ́wọ́ tó lè tẹ̀kì àì tí ó gbàgbé lẹ́yìn bá ní lọ́wọ́ ó yẹ kán rẹ́sítù ẹ̀ kọ̀ á tó wá sáwùjọ mùsùlùmí tó ń tẹ̀lé ìkàtà ń sọ yìí tóun bá lọ sí sẹ̀rí akọ tó yẹ pé ọkọ ti àbándọ̀nù òun o wọn kì í sọkọ ẹ lábẹ́ òfin ọlọ́run wọn béèrè kí ni dákàlù ẹ tó fi àbándọ̀n ìyàwó ẹ gbèlò bí ṣiṣẹ́ ìlú olóògbà bàbá fẹ́ máa sọ fún wa sí pé kò sówó ni ìwọ náà kété kó dájú ọ̀dà àbọ̀lọ́ bí ṣiṣẹ́ ìlú olóògbà wọn sì wádìí gbogbo ẹnu sẹ̀rí Islam olùgbésí ayé gbẹdẹmukẹ fàájì àtàánú ọlọ́run obìnrin wà àwọn ni wọ́n yí mọ́ra wọn lọ́wọ́ ọmọ tó bá pé bàbá ni wọ́n jẹ wọ́n pa lórí ìtọ́jú ọmọ wọn tó bá yẹ kọ́kọ́ ni wọ́n jẹ ń pa nínú ìṣẹ̀lẹ̀ ọlọ́run láti tọ́jú ìyàwó ẹ̀ wọ́n ti sọ fún mi pé jẹ́ ká mọ̀ tó bá yẹ pé kò tẹ̀lé táwí yẹn tó yẹ pé ìjọba yìí bá ṣetán láti sin ọlọ́run bá ní tẹ́lá fún ṣẹ̀ríà ìsìlámù láǹfààní láti dá àwọn èèyàn subhanallah fúnra ara ọmọ èèyàn náà ló kọrin kó àṣẹ̀ríà ah, tá aláàfẹ́ náà là ń fẹ́ o ibi náà sì ń bá a yìí pẹ̀lú fìtínà tí ń ṣẹlẹ̀ lọ yìí ọlọ́mọdé ọkọ ọmọ nàìjíríà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mùsíbà àtàdánwò ọlọ́wọ́n ba náà lẹ́fọ̀ọ́ náà wáyé pé a fẹ́ ṣẹ̀ríà àmọ́ à ń fẹ́ káwọn èèyàn sọ bẹ́ẹ̀ kí wọ́n gbọ́ yín látara ẹ̀kọ́ ni jẹ́ pàdánwò ní òbí kálímọ̀ yẹn torí pé tádánwò bá bí kálímọ̀ yẹn ó lè má mọ́ ṣé ẹ àwọn èèyàn tó tẹ́pà òbóró mọ́. wọ́n ní àáfàá tó ní ìhàn mú nígbà tí wọ́n sì tán àti sin lọ́hùn wọ́n lọ́mọ ìròyìn jẹ tíra tíra wájú oúnjẹ náà tẹ́lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n nìkan tí máa ń sin lọ́hùn tádàmù bá ba láyé bí kò ní kádàmù kò ní kádàmù kò sí ní kádàmù ọjọ́ gbẹ̀rẹ̀ kíá mi ẹnu bíi ayé iná làdánwò wọn mọ̀ àdánwò ẹ̀ tí kò sì dákẹ́ nígbà táyé dàrú tí ń sọ tọ́lọ́hùn tí sọ tọ́lọ́run fẹ́ àti tọ́lọ́run ò fẹ́ àdánwò ẹ̀mọ níwọ̀n ẹni tó bá yé tó bá dánwò ayé lọ lẹ́yìn tó náà dákẹ́ tó sọ pé kò sí dábẹ́ tẹ́ sí wá àti wò lábẹ́ tẹ́ léèsì rárá àmọ̀ sí wá àti lọ títí náà ni. sábà fi anabi nuhu alayhi salam tàbí sàkójúwe ọ̀rọ̀ wa ẹni tí ò dákẹ́ tí tọ́lọ́run fi mú kóró ilẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti gbá tiẹ̀ bẹ́ẹ̀ ni làwọn anabi ọlọ́run bá tó kù. nídàkejì ẹ̀yin mùsùlùmí àwọn èèyàn wọn ń sowọ́pọ̀ lórí aburú dípò kí wọ́n sowọ́pọ̀ lórí ìtẹ̀lítọ́ náà wọ́n wá ń pawọ́pọ̀ lórí ìbàjẹ́ nínú ẹ̀ òní kí wọ́n lọ́bì àṣàfáàbò lè kọ́ọ̀tì kọ́mọ̀tì àhádì àlànà wọ́jàbà àlè téèyàn bá tọ́ sí kí wọ́n pa wọn akọ́fà ẹ̀ ọlọ́run ti sọ fún wa pé wàhálà kó ń filkì sọ́ọ̀sì hayat filkì sọ́ọ̀sì hayat téèyàn bá tọ́ sí pípa ẹ̀pá lábẹ́ òfin ìjọba. kìsọ́ ọ̀tún wà nọ́nà kàrọ̀bíyà Saudiya ń sin lápẹ́jùwe kéèyàn pààyàn ká pa padà ìyìn ló fà tó fi jẹ́ pé pípààyàn gan wà sanlẹ̀ sí. tó bá sì wà ẹ lè máa rẹ́yọ̀ kan nínú ọgọ́rùn-ún. torí pé kéèyàn ó gbáradì láti tẹ̀lé òfin ọlọ́run òun náà ni ó dáàbò bo ohun tí ó mú yàn kọlu ìjìyà ọlọ́run ẹlẹ́wọ̀n yóò máa sọ fún yàn bí pé ọ̀daràn àbí mújírìm kò kí yóò máa sọ fún yàn pé òun máa ṣe nǹkan yẹn pátápátá ẹ̀wọ̀n kò sì sí ìṣe débi tí wọ́n jù sẹ́wọ̀n ìjẹ́ gbọ́ lẹ́nu nìyẹn tó ti lẹ̀ wọ́n bí mọ ẹyẹ tó ti rán àmọ́ ó ní òpin ẹ̀wọ̀n kó tó dáràn ní sọ bẹ́ẹ̀ o ẹ̀wọ̀n kó fàyà tó a pẹ̀lú ìsìláàmù ni ìtahóró yẹ bàánú ẹ̀wọ̀n ìtahóró àwọn èèyàn torí wọ́n gbọ́ wà sí lọ́sàn-án wọ́n gbọ́ wà sí láàárọ̀ wọ́n gbọ́ wà sí lóru nígbà tí ò sáà fà ń bẹ̀ mọ́ nínú àwọn kẹsẹ̀tì wà sáwọn afá àti wọ́n tún gbọ́ wà sí bẹ̀ ní ilé wọn. ìkókòkò ni wọ́n kó wọlé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí oríṣiríṣi orin oríṣiríṣi ọkọ̀ oríṣiríṣi fíìmù tó yẹ pé mọ̀dá mìíràn ni yóò bá ìrún látàyè ni yóò bá tàwọn ọmọdé látàyè ni ní ọ̀sẹ̀ kejì tó lọ sí ìsìn mo wà ní ìwò sátọ̀dẹ̀ tó lọ yàtọ̀ sí ti kábàtọ̀ bí ọdún bíi fifteen days sátọ̀dẹ̀ tọ̀la ló gbé sátọ̀dẹ̀ ẹ̀kejì mo wá wà ní mo máa ń lọ wá sí kan mo wá pàdé ọ̀rẹ́ mi kan labakira akíra òun náà lọ sí wáàsí ló bá sọ pé mo fẹ́ fi kankan hàn yín lórí fóònù ni o ló bá gbé píkṣọ̀ yẹn wá ọmọdún kan àbọ̀ sí méjì ìkan Chinese èkejì bóyá India ni mo gbàgbé wọ́n sì lápín wà nídìí ọmọ yẹn fídà wà fídà rẹ̀ wọ́n gbé fídà ẹ̀ sí ọmọ yẹn wá ń smoke tó bá wá fi gbígbó ni òbí sìgá ni e, ó sàn tú èéfín jáde tó bá wá fi nǹkan yẹn sẹ́nu yóò tún wá fọwọ́ sórí báwọn amúgbó ti ń ṣe subhanallah ẹnìkan wá kọlu ọmọ yẹn ọlọ́ba bú sẹ́kún gẹ́gẹ́ bí ìṣesí ọmọdé àwọn bá tún gbé gíga fún un ó ń parí mu gíga ló bá dákẹ́ wọ́n tún gbé wọ́n tún tú kínní díẹ̀ ráfìn díẹ̀ wọ́n tún dè mí ma wọ́n tún tẹ̀ sórí bẹ́ẹ̀dì wọ́n ní bàbá ẹ̀ ló tì mí ọmọ ọdún méjì wọ́n tún gbọ́ ọmọ mi ọmọ mi kan wá náà bẹ́ẹ̀ tó jẹ́ kú bákan náà ni ó tó ohun tí ẹni ò rí gbà ní òrí àwòrán ẹ̀gbà lọ́dọ̀ onítọ̀jọ́ náà ó tó ohun tí èèyàn fi hàn káàkiri bẹ́ẹ̀ náà làwọn èèyàn wá bẹ́ẹ̀ náà làwọn èèyàn wá rí lónìí ní oríṣiríṣi àwọn tó jẹ́ pé wọ́n à ń tọ̀rí kí wàsáìlì lè ìlà fíìmù àbí tẹlifíṣàn wọ́n kì bọ̀ nínú ẹnìkọ̀ọ̀kan àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan sì àdọ́fẹ̀ bẹ́ẹ̀ ni làwọn wà burúkú ilé tí ó wà ara àwọn ọmọ mọ́ wá sí òòrùn àwọn ọmọ mọ́ torí pé ẹja ẹ̀ka atápà ó ṣòro kó di nínà fáwọn alágbẹ̀dẹ. ẹja sá kí gíbọ yẹn ẹ wá gbé fálágbẹ̀dẹ pé ṣe bẹ́ẹ̀ ilẹ̀ máa ń ṣètì ká tó bá wọ́ kò pọ́sibú. àwọn ọmọ ti dà bẹ́ẹ̀ kẹ́ tó mú wọn wálé kéwù làbá náà bá bọ́ ọ lẹ́ran pé ah Allahu Akbar tẹ̀rẹ́ yọ ọmọ yìí ẹ wọ ẹ sá máa lọ ẹ máa bá ti yín lọ. kò sí support kò sí kókò bíi ṣebí àwọn ọmọ yẹn náà làzọ pé obìnrin ti abandon láti kékeré yìí àwọn obìnrin kan tó ń wà tí wọ́n ń gbìyànjú Ọlọ́run kó san wọ́n lẹ́san rẹ̀ àwọn ọlọ́mọ máa ń dákọ mo sọ bẹ́ẹ̀ náà jò ní ọmọ ò mọ bàbá ẹ̀ sí nǹkan kan kò mọ bàbá ẹ̀ sẹ́ni kan tó wà responsible fún nǹkan kan owó gbá owó orú owó àwo a sọ pé mọ́mì mi ò fi fún mi tó bá tẹ̀ jẹ́ pẹ̀yìn bàbá náà lè ń fún mọ́mì ẹ jẹ́ kó hàn sáwọn ọmọ pé ẹ̀yin lẹ ń sojú ṣe àti pé kò tẹ̀ wá rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá ni òkun mọ́mì ni òsì fọ́mọ ìyá wa ń tiraka bí àwọn gan ó ṣe jẹ láyàtọ̀ pé kò lọ́kọ láyé òun ló mà ẹnìkan kan ò bá mà eléyìí ò lè jẹ́ káyé ó tó kò lè jẹ́ ó tòrò kò lè jẹ́ ó rojú tọ́lọ́run sọ pé a ní ká sọ pé rárá àfi bí tọ́lọ́ ọ̀bà ló yẹ ká tó ní ó sì tẹ́ o ànábì wa sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ yìí pé nínú ọ̀nà báwọn yẹn ń gbà fọ́ sọ́kọ̀ lórí ìbàjẹ́ òun lè rí èké ìyẹn náà pọ̀ láwùjọ ní ẹ̀rí èké tó jẹ́ pé sọ pé ó ní bí lórí o níbi aburú yẹn ni pé nínú ìyá náà ló wà nínú tó tóbi ni àwọn yẹn àbáyé wa sọlá sọlá tó sọ wípé tó bá jẹ́ pé gbogbo ará sánmà àtàrà alẹ̀ wọ́n bá parapọ̀ láti dẹ̀jẹ̀ nìkan lẹ̀ làákàbà homo lọ́ọ̀fì náà gbogbo wọn ní òjò lọ́wọ́ fi jóná. ìsìláàmù le koko nípa gbígba ẹ̀mí lọ́nà àìtọ́ gbogbo fáwọn irú tí àwọn èèyàn orí ó dánwò láyé nípa gbígba ẹ̀mí kìí ṣe ọlọ́dọ̀ kan ni ó gba ẹ̀mí ẹ̀ àbẹ́yẹ kìí ṣe kan. ìjọba ni ó gba ẹ̀mí ẹ̀ tó bá tọ́ sí kágbẹ̀mí ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó bá pààyàn lẹ́yìn tó ìjọba fún láṣẹ kì í sàpààyàn wọ́n sì gbẹ̀mí ẹ̀ lọ́nà tó fúyẹ́ jù ọ̀nà wọn ló fúyẹ́ jù bíbẹ́ lórí bíbẹ́ lórí ló fúyẹ́ jù tábà léèyàn dáràn lábẹ́ òfin ó dá mi lójú pé àwọn èèyàn lè àwọn èèyàn béèyàn tẹ̀ ká ọ kí ó kàwé tí ó kà kan ó sá mọ̀ pé ìjọba Nàìjíríà náà máa pààyàn ìjọba kọ́ńtì mi náà wọ́n pààyàn pé wọ́n adájọ́ kú fún yàn nígbà míì wọ́n sọ pé ẹlòmíín náà wọ́n ti parí lórílẹ̀‐èdè wọn ní ẹ̀dà bọ́ǹbò ẹlòmíín náà tíjọba ti dájọ́ kú fún lórílẹ̀‐èdè wọn ní ẹ̀fọ́kùn sí lọ́rùn oríṣiríṣi ọ̀nà téèyàn bá ti dáràn pé kí wọ́n pa tíjọba sì ń pa ó yẹ kó mọ̀ wípé káfíyàn ewé tọ́lọ́hùn àmọ́ náà tí sẹ̀ríà àgbékalẹ̀ sẹ̀ríà Islam pé tíyàn bá dáràn kẹ́ ẹ pa òun náà ní kẹ́ ẹ yọrí ẹ̀ fó lẹ́ẹ̀kan náà pẹ̀lú ìgbà tó òun ló fúyẹ́ jù nínú gbogbo ọ̀nà tí yẹn ń gbà kó láyé tí wọ́n bá dà máa bòyàn wọ́n dáná sun ni náà lẹ́sìn máa gbọ́ pé ẹ̀ dáná mọ́ iná ni kẹ̀dẹ́ àtàwọn ògbà ká finá pààyàn ọ̀dà tí wọ́n sọ pé èèyàn dáná kú ọ̀dà ó yàjà pẹ̀tóòsì lára ìfiná sí ìṣẹ́bí yóò kú ní kó ti kú ni rárá ní ìtàwọn èèyàn ń lọ́wọ́ ara wọn. tọ́mánì yẹn dáhùn kó ẹtọkùn bọ́ lọ́rùn ẹ lọ́ọ́ yàgá máa ń sì rárá yìí náà tún le. ṣùgbọ́n ló pàtó jẹ́ pé dábàá pẹran ọ̀nà kájú òun náà ni ètò fúyẹ́jù fẹ́ràn fún dábàá náà òun náà ló fúyẹ́jù fún dábàá náà ọ̀nà yẹn ni ṣẹ̀rẹ́ gbogbo tó rọrùn pátápátá ni ṣẹ̀rẹ́ Islam ló gbàgbé gbogbo kankan pọtọkùlọ ìnáwó ọ̀sẹ̀dí olùkọ́ ọ̀bẹ kábẹ́rù ọlọ́run ọlọ́run àti olè níyà ni o. kan náà ẹni èwù tó bá pa èèyàn ọ̀pá ọrọ kí ni abala ọrọ tíntín yẹn ó dá sí i òun náà sí pa bẹ́ẹ̀ tí màá sọ pé o ti kọjá o ti kọjá o ti kọjá wọ́n kà fẹ́ mà tó ti kọjá náà ni nígbà fẹ́ mà lọ́dọ̀ sí ẹnìyẹn ó dẹ̀ sọ fún ọ ti kọjá wọn ní kò táǹkì wọn wá fi pọ̀ ń tàn kí ni ó ṣẹlẹ̀ sí wọn kọ sí gbangba wájú ẹ̀ wípé ẹni yìí o ayé fún mi rahmatillah ó ti jákà kó nù kí ọlọ́run kì í ṣe tọ́lọ́ bọ́ bẹ̀rẹ̀ ọ̀kẹ́ ọmọdé pàpọ̀ ó tó bá ó ní tí gbogbo àlù sọ̀nì à ó pa àwọn èèyàn kan nítorí pé wọ́n pààyàn àwọn èèyàn wọ́n pa ìwọ mọ̀ ẹnìkan ni wọ́n pa ó sì wá pa wọn àwọn iye àwọn èèyàn wọ̀nyí di ó ti wá pé gbogbo àwọn àlù sọ̀nì à ní ara apá yamani tó bá jẹ́ pé gbogbo wọn ni wọ́n kọ́ntribúùtì tí wọ́n ti pa ẹ̀dá kan gbogbo wọn lọ́wọ́ pátápátá ṣẹ̀ríà ìsìlámù nìyẹn tọ́lá wá sọ pé no a ó fa àbóònìyẹn ti gbọ́dọ̀ jẹ́ àwọn òyìnbó tí ò mọ ṣẹ̀ríà wọ́n pààyàn mọ́kànlá àbí méjìlá lórílẹ̀‐èdè ìpéjọba tó bọ́ sọ́wọ́ ọmọ nàìjíríà kí nàìjíríà tó gbòmìnira nàìjíríà ò gbòmìnira ní nineteen fifty three wọ́n pa àfa kan òyìnbó tí rúùlù sì pa gbogbo wọn gbogbo àwọn tọ́jú olóró tọwọ́ tẹ̀lé òyìnbó pa àmì ò sí láyé ńgbà náà bọ̀tì nàìjíríà ò gbàgbé ìtàn yẹn òyìnbó yẹn kí ló fi pa wọ́n àwọn ń bìlíìfù nínú nínú dọ́sìk to some extent wọ́n ní díẹ̀ lọ́wọ́ nínú tí wọ́n gbọ́ ní islam torí àwọn ọmọ islam kò kọ̀rọ̀ pẹ̀lú tó jẹ́ mùsùlùmí lọ àti ṣe lọ́lọ́ àti ṣe lọ́lọ́ ìtàdánwò fún wọn. ó pa gbogbo àwọn sáájú olóró yẹn mùsùlùmí bíi eighty percent ló wà nù wọn ẹni tí èsè mùsùlùmí ò ju bíi twenty percent lọ láwọn tá a pèrè àwọn mùsùlùmí níta ń pè ní justice nìyẹn àwa ń bùkátà lónìí púpọ̀ jù torí pàápàá jọlọ ibi tó orílẹ̀-èdè wa dé báyìí ibi tó dé báyìí tíjọba náà rí tí wọ́n rí tí wọ́n sì sọ pé ipá àwọn ò ká mọ́ ipá àwọn ò káàbò mọ́ wọ́n láàrin wa ń sọ mo tẹ̀ gbọ́ níròyìn kan ni pé gbogbo àwọn tí wọ́n ń bẹ níbi fìtínà tí wọ́n jọ ọmọ ọlọ́mọ gbé wọn ò ní lọ láì ẹ̀rín wa pa mí pa ọtí mú wọn ni wọ́n láì inú pírẹ́sì mo ti gbọ́ wọn ò ní lọ láì jìyà nígbà wo lè rí wọn mú lábẹ́ sánmà yìí tó bá jẹ́ pé ìjọba ọba ṣèjọba à ń rọ̀ wọn kí wọ́n ṣèjọba kí wọ́n bẹ̀rù ọlọ́run lábẹ́ sánmà yìí kò dáa tó wà láì kò dáa tó nǹkan burúkú ni àwọn kan bẹ bóyá ìjọba ṣàbòsí fún bóyá àwọn èèkàn ṣàbòsí fún tí wọ́n ń gbójú sókè tí wọ́n tó ń gbójú wálé omi ń bọ́ lójú wọn ìṣesí yẹn ò lè jẹ́ kórílẹ̀-èdè tòrò tó ń jẹ́ pé ìjọba ló ní àwọn a ní ẹka ààbò ó ní iye owó ó ní iye bọ́jẹ́ ó ní iye tó ń bá lọ kẹ́nìkan tẹ̀ firú ẹ̀ rora wa wò táwọn náà bá gbé sọ́kàn pé tó bá já àwọn náà ń kọ́ táwọn kọ́ làwọn wà náà jọba nínú àwọn tí ń náà wà ni ò ti rí àwọn tí kú ti pa wọ́n tá àti ìgbésí tí wọn tó wà láyé mọ́ látara àbànújẹ́ ó yẹ káwọn tí ń orílẹ̀ àwọn tó bá fẹ́ sí náà ká tún bẹ̀rẹ̀ ọlọ́run ó ṣe ti kárí apá kan nù wa nígbà tí àwọn èèyàn bá tún fẹ́ máa change ìjọba táwọn tún fẹ́ wọbẹ̀ tó súnmọ́ àwọn èèyàn tó fẹ́ ṣèjọba ẹni tí ò bá ní kábàámọ̀ ìjọba rẹ̀ kíá mọ̀ ẹ kúkú ṣe wá àti fún kó mọ̀ lọ tó wáyé pé tí wọ́n ti ń ṣe iná làwọn èèyàn fẹ́ lọ jọyìn ẹ ti wá àti fún ọkàn mọ̀ lọ ẹni ọ̀nkù nínú wọn ẹlọ́rẹ̀ nínú wọn ẹni bàbá nínú wọn ẹlẹ́ntẹ́ fẹ́ràn ara yín nínú wọn ẹni méè tẹ́jọ kàwé abẹ́jọ kéwú nínú wọn àbáwọn tó tẹ̀ fẹ́ lọ ẹ sọ fún ọ pé kí wọ́n má kalẹ̀ lọ tó bá jẹ́ pé táwọn náà fẹ́ lọ darapọ̀ mọ́ nìyí tó bá jẹ́ pé nìkan náà bá sàbọ̀ sí irú ẹ̀ fún tí wọ́n sì fi ti ìkórira àti lára àti sọ̀tẹ̀ tí wọ́n fi ń du ẹrù yẹn lu Islam àti mùsùlùmí àmọ́ àwọn èèyàn ti mọ̀ ní èsì díẹ̀ bá ti pé ẹni dáàbò sì ti gbanú ọkàn pátápátá pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ẹ̀sìn Islam tó bá jẹ́ pé nǹkan kan wà táwọn èèyàn fi ń rú ẹ̀sìn lọ lọ́dọ̀ tiwọn kì í sí Islam kan ní ìnáyà jẹ́ torí pé gbogbo ibi tí wọ́n ti ń pààyàn lónìí ẹ̀yin náà ẹ ṣe nínú statistics pé àwọn ìyàwó ló ti lọ àlùkìyàmọ̀ mùsùlùmí ló kú jù abiyẹtí èsè mùsùlùmí léèrè kóun gan fèsì ọ̀rọ̀ tá à ń sọ yìí tí ọba mọ̀ tẹ́lẹ̀ kó gbéyẹ̀wò inú ọpọlọ ní ìsìn mùsùlùmí ló kú jù ní àwọn tá ń fa yìí tá má pààyàn màdúgbòrì wọ́n ju bọ́ọ̀mù sí màdúgbòrì ibìkan ní màdúgbòrì àbí ní àwọn àyè tó kù ta ló pọ̀ jù ń bẹ̀ nú àwọn tí ń nínú ẹlẹ́sìn tó tó ẹ̀sìn sí mbẹ́ ìdá ọjà àbí skul àbí iléeṣẹ́ ìjọba irú ẹlẹ́sìn wo ni ó pọ̀ jù mùsùlùmí ni tó bá jẹ́ Maiduguri àtìlú tó dàbí irú ẹ̀ ní north ẹni tí ó kù mbẹ́ ní mùsùlùmí ló pọ̀ jù mbẹ́ náà ó tún ó tún mọ̀ sí pé ó ti sẹ́yìn ọ̀kẹ́ fún wa pé à ẹ mùsùlùmí ẹ para yín ẹ para yín wá ẹni tó ẹ kẹ́ẹ̀kan máa rọ̀ ni torí mùsùlùmí ló kú àbí olóró mi ló tún bọ́lẹ̀ ládùúgbò kan náà ṣé bí ó ti máa lọ a sì mọ ọdún yìí lónìí àmọ́ ká lè mọ jẹ́ nìkan tó wàá kọntribúùtì sí pé kó lè bá a dàrú kó lè bá a parun kó lè bá a bàjẹ́ pátápátá òun àǹfààní ìsìláàmù tá a ní o kọ́lọ̀ kó ti wá ní mùsùlùmí òdòdó jálẹ̀ o àkóòdù mọ́ta sùn àwọn wàsátú wọ́ta alẹ́ wọ́lá kùn ìdínà wọ́lá kùn rọ̀kì alọ́mọ ìzọlẹ̀ ìsìláàmù àlùmùsùlùmí wà á dé ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم عليك باليهود والنصارى وأنصارهم